òun náà ni ọba kan ṣoṣo ti ń bẹ olóníkà lónìí sì lọ láíláí abẹ arọ kí o sọ ọ̀pọ̀lọpọ̀ láti igẹ fún aṣíwájú ẹ̀dá anabi muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ ọgbẹni alukiyama èyí tí à ń ni nípa lailatul qadr tí gbogbo mùsùlùmí mọ̀ òru tí ọlọ́run ọba tí ọlá tó sọ súrà nínú alukurani kalẹ̀lẹ̀ kó bá ṣàlàyé òru náà fún wa ká bá a mọ iye òru náà ká bá a mọ títóbi tó wà nínú òru lẹ́lẹ́tul kadiri ọlọ́run sọ súrọ́tul kadiri kalẹ̀lẹ̀ ìwà ń bíá nínú súrọ́tul kadiri ó ní àwa sọ alukurani kalẹ̀lẹ̀ ní òru tá à ń pè ní lẹ́lẹ́tul kadiri òru tó lóore nú òru tó kún fún gbogbo oore àti àǹfààní ọlọ́run wa ní nínú òru náà ló ti sọ alukur'ani kalẹ̀ rẹ̀ òru kan ṣoṣo eléyìí ní sísọ kalẹ̀ alukur'an láti beitil izza láti lọ́hùl mahfuz beitil izza ọlọ́run kalẹ̀ sọ kalẹ̀ lẹ̀ ó sọ alukur'ani kalẹ̀ lẹ̀ lẹ́ẹ̀kan náà lóru kan òun náà ní ilẹ̀ rẹ̀ nínú oṣù ramadan. ọlọ́run wá ní kí ló ṣàlàyé tó túmọ̀ ń tà ń pè lẹ́nu tó kẹ́rì fún ọ kí lọ́ọ́ máa ń pa rẹ̀ ká tó dáhùn ọlọ́run ọba fúnra rẹ̀ dáhùn onílé lẹ́tùlù kadiri tá à ń wí olóore nínú ju ẹgbẹ̀rún oṣù lọ alf kì í sọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn kan. ó wá tún lóore jùlọ àwa mọ iye oore tó tún lé ní ẹgbẹ̀rún oṣù yìí torí khairun min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ àwa mọ ntòkù lẹ́yìn ó tún lè jẹ́ gbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún Ọlọ́run ló mọ̀ nítorí náà nǹkan òru alálùbáríkà ni òru tó yẹ kí ká máa dúpẹ́ fún Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó dá wa sí tá a fi rí oṣù Ramadan òru yìí sì ń bọ̀ lẹ́yìn ìjọ mẹ́rin láti máa wọ́ òru náà torí àdísù Aisha ìyá ńlá wa kọ́lọ̀ bá ní fọ̀rún kẹ́ ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallam ìmọ̀ ń ṣe ìgbìyànjú tó pọ̀ ní oṣù Ramadan ìgbìyànjú náà bú aya ó pọ̀ torí Lailatul Qadri ní fi ń ṣe gbìyànjú ìwọ́n ń ṣe gbìyànjú gbogbo oṣù Ramadan torí oore tó wà Ramadan àwọn á ní gbìyànjú Muhammad sallam ìmọ̀ sí i ní ìjọ kẹwàá tó kàn ní oṣù náà èlò ìfanta ń pè ní itikaf olóbi ká máa ṣe itikaf ká kú òǹlé ká fọ̀nà ẹlẹ̀ ká fokó lẹ̀ ká fi gbogbo rẹ́lẹ̀ lẹ̀ ká wá kó sínú mọ́sálásí ká láti ṣe ìpàdé oṣù tá à ń pè ní lẹ́lẹ́tò kadiri eléyìí ló fà á tó jí sẹ́lá muhammed sassan tó sọ pé ní gbogbo yín ẹ ṣe gbìyànjú láti rí i pé ní ẹ ṣe kóńgẹ́ òru tá à ń pè ní lẹ́lẹ́tò kadiri ń bẹ nínú mẹ́wàá tó kàn nínú oṣù yìí mọ́kànlélógún rẹ̀ àti mẹ́tàlélógún rẹ̀ àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n rẹ̀ àti mẹ́tàdínlọ́gbọ̀n rẹ̀ àtọ̀kàndínlọ́gbọ̀n rẹ̀ àwọn òru márààrún yìí inú rẹ ní lẹ́lẹ́tùlù kadiri wa nítorí náà ẹjá ṣe gbìyànjú ẹjá ṣe gbìyànjú ẹ má jà lẹ torí bá ń ṣe ń kábọ̀ nísìn ti di láìpẹ́ oṣù náà lọ àwọn tí bá ṣe dáadáa ti kọ́lẹ̀ fún àwọn tí wọn ò bá ṣe dáadáa tí ń sùn ó wà lákọọ́lẹ̀ wọn torí náà kún fún eléyìí ló fà tó jí sẹ́lá muhammed sọ̀sọ̀ tó fi ṣàlàyé lóríṣiríṣi ń pòoru yìí fún sàhábà rẹ̀ torí ń fẹ́ kí gbogbo akásẹ̀ kóńgẹ́ lẹ́lẹ́tù kadiri torí ẹni ó bá wò sin ọlọ́run nínú lẹ́lẹ́tù kadiri oore tó wà ń bẹ òlóǹkà ládá tó fún òlóǹkà gbogbo dáadáa lọ́lọ́ọ̀lọ́pọ̀ ní òru náà bíi ká ṣe sàárà bíi ká fèsì ìfọ̀mọ́ ọlọ́run ọba azikiri bíi ká tọrọ àforíjì istikfar bí ká sì ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fojú sẹ́lá muhammad sallam ká kún fún kíkí alukurani mímọ́ pàápàá jùlọ èyí tó tóbi jù nípe ní ká kírun torí hadisu abi hurera ó tọ́ka sírun radiyallahu anhu abi hurera sọ pé ní kọ́lọ̀ bá ní yọnu sí òjíṣẹ́ ńlá muhammad sallam sọ pé ní ẹni wo ṣe nù yín tó bá ilé kírun ní òru lè lẹ́tùlù kadiri tó bá ilé ṣe dúó rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga yóò forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yóò fi jẹ pátápátá àdìsí ń tì kàn bákan náà ìyá ńlá wa Aisha kọ́lọ́ bá ní yọnu sí ó ń bi òjíṣẹ́ ńlá Muhammad sísan pé ní o òjíṣẹ́ ńlá kí n bá ṣe kóńgẹ́ Lailatul Qadr kí ni kí n wí kí ni gbọ́dọ̀ tó yẹ kí n sọ tó dáa jù òjíṣẹ́ wa kọ́ ìyá ńlá wa Aisha radhiyallahu anha pé ní kò ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni wọ́ọ́lọ́ wọn wọ́n náà ni ọba aláforíjìn mọ́sà ìforíjìn mi ẹni tọ́lọ̀ ń bá ti foríjìn ọlọ́run ní sọ pé rárá o ìforíjìn ẹ̀ mọ́ èrò àlùjánnà ni àwọn àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó mọ́sà ìforíjìn ẹnì kọ̀ọ̀kan wa àmín.